wa kulla dalalati fin nar. Akí gbogbo Mùsùlùmí, Assalamu alaikum wa rahmatulahi wa barakatu. A ní kí a bára wa sọ̀rọ̀ lónìí nípa ìrántí ọjọ́ àlìkìyámà ní ọjọ́ gbẹ̀ndé àlìkìyámà. Àwọn ọ̀rọ̀ díẹ̀, ìrántí díẹ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tí ń bẹ níjọ́ náà eléyìí tí um ó ní ẹ̀rí nínú al àti hadith Ànábì Muhammad sí àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan àwọn àwọn incident kọ̀ọ̀kan lára àwọn encounter níjọ́ náà ká wá mú kan ńbẹ̀ ká discuss ẹ̀ fúnra wa bá a la bá ní kí ó wúlò ti fún wa tí ó jẹ́ sábàbí ìlékún ímánì fún wa tí a tún fi kún sí iṣẹ́ dáadáa iṣẹ́ olóore ẹ̀rí torí pé gbogbo wa gbogbo mùsùlùmí láti gbà pé tá a bá kú àlálẹ́ kìyàmọ̀ míì eléyìí tá a construct fúnra wa tá a fẹ́ lọ o kọjá pé ibi tá a ti wá òun náà là á padà sí bípìlẹ̀ wa ṣe bẹ̀rẹ̀ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní dá wa láti ilẹ̀ fún ara ẹ̀ kan sánmà kan gbogbo nǹkan tí ń bẹ nínú rẹ̀ àti bẹ́ẹ̀dá èèyàn ṣe dé á padà tán padà sí ibẹ̀ yẹn ẹ rí pé nínú alukur'an uh, suratul anbiya ní one one hundred and four one oh four Allah ń sọ fún wa ńbẹ̀ ẹ rí bisimilahi rahman rahim Allah ń sọ fún wa báyìí pé ó ní yawma natwi samaa katayyi sijili lil kutubi kama badana awwala kalikin nu'iduhu wa'adan alayna inna kunna fa'ilin Allah ń sọ fún wa pé ó ní yawma natwi samaa katayyi sijili ilẹ̀ kùtùbì Allah ní ọjọ́ tí a kà sánmà ẹ̀rí a kà sánmà ẹbí ẹyí bí bí bí bọ́ọ̀lù ṣe ráǹdì nì nígbà tá a bá ráǹdì ẹ̀ papọ̀ tá a bá tí a bá ra nǹkan ẹ̀ kó lẹ́ńlẹ̀ nígbà tí yẹn tẹ́ni tó fẹ́ ká ẹni wọ́n ka sánmà náà bí ẹni nì Allah ọjọ́ tí a kà sánmà ẹ̀rí bí ẹ mọ nígbà tí yẹn falà sínú òwe àwọn àlà ń bẹ àbí àwọn ká pé nígbà tí yẹn mú òwú èèyàn wá gbé òwú kalẹ̀ báyìí èèyàn wá ń káàkò káàkò èèyàn wá ń fọwọ́ lọ yóò rọ̀yàn lọ́rùn débi pé kódà èèyàn ní máa fọwọ́ ha nígbà tí èèyàn ń fọwọ́ pa ìlà rẹ̀ ẹ̀hẹ́n ìka tí wọ́n kà sánmà kúrò níbi tó wà ìka tó já sí pé bí ìgbà tí èèyàn ń fọwọ́ pa ìlà rẹ̀ ìlà tí èèyàn fà sínú ìwé nígbà tí èèyàn ń fọwọ́ pa rẹ̀ ni. kama badana awwala khaliqin nu'iduhu aláàní nu'iduhu á da gbogbo nǹkan padà kama badana awala khalikin gẹ́gẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ àkọ́kọ́ dídá ẹ̀rí gbogbo nǹkan bí wọ́n ṣe bẹ̀rẹ̀ náà ni wọ́n ṣe padà ẹ já lọ wo àwa ẹ̀dá èèyàn náà bá a ṣe bẹ̀rẹ̀ náà là á ṣe padà báwo la ṣe bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ láti ibi kíni o láti ibi àìsí lọ sí lọ síbi kíni o lọ síbi bíbẹ á padà tó wá múfù kúrò láti ibi bíbẹ wa náà á padà síbi àìsí náà ni kí kálukú náà lọ sínú fámìlì rẹ̀ wò ká lọ wo àwọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá great grandpa father wa àná ti sàárẹ̀ ẹlòmíì mọ́ àti ẹ̀mọ́ ibi tó wà èmi àti ẹ̀gán ká béèrè lọ́wọ́ ara wa ń sìn pé sàárẹ̀ bàbá bàbá wa ẹlẹ́ẹ̀keje níbo ló wà ta ni ó rántí kò sẹ́nìkan tí ó rántí mọ́ ṣé gbogbo àwọn sàárẹ̀ tá à ń rí nísìnyí yẹn sàárẹ̀ bàbá mi rèé sàárẹ̀ ìyá mi rèé ìyá ìyá mi rèé ẹ̀ torí pé kò tí ì pẹ́ ṣì ń fresh ni tó bá dédé pé generation kan bá bẹ̀rẹ̀ sí ní dé nísìnyí pọ̀pọ̀lọpọ̀ wa là mọbi tí sàárè ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá wa wà ẹni bá mọ tiẹ̀ kó sọ ká gbọ́ gbogbo àwọn sàárè yìí náà kàn rí gbogbo ẹ ti parẹ́ wọ́n tiẹ̀ ti sin òkú wọ́n ti sìnkú sìnkú sìnkú wọ́n ti sìnkú sórí sàárè míì òkú ti ń lọ bíi méje mẹ́ẹ̀ẹ́dógún nínú sàárè ẹ̀yẹ̀ kan nígbà tẹ́nìkan náà àwọn olórin kan fẹ́ sọ̀rọ̀ ó ní rúbà láhádín kọ́dí sọ̀ra láhádá mìíràrà dọ́ọ̀yì kí n fìtàsà omìlẹ̀ àdídàádì nínú àwọn orin tá a máa ń kà àwọn orin ilé tá a máa ń kọ́ ńgbà náà ni nígbẹ́ rúbà láhádín mélòó mélòó sàárè kọ́dí sọ̀ra láhádá mìíràrà tó ti di sàárè upon sàárè upon sàárè that is many people have been buried in the same portion ó wá ní sàárè fún ara rẹ̀ dọ́ọ̀hì kíhìn ń wá ń fi wá rẹ́rìn ń fi wá ṣe yẹ̀yẹ́ bí tàṣà humil àdìdáàdì níbi ibi wọ́n ti sin àwọn ọ̀tá ọ̀tá ọ̀tá ìdílé ìdílé ìdílé wọ́n ti sin wọ́n papọ̀ sójú kan ìdílé eléyìí àti ìdílé eléyìí tí wọ́n jẹrẹ ní generation wọn nígbà tí wọ́n ò fẹ́ sin àwọn ọmọ randánmọ wọn sàárè pa àwọn ọ̀tá méjì mẹ́ta mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún sàárè pa wọ́n pọ̀ lójú kan àwọn ní sàárè náà wá ń fi wọ́n rìn pé à ẹ̀yin tẹ́ ẹ̀ ní rònú gbogbo ẹ̀yin tẹ́ ń bára yín jà tẹ́ ń bára yín yodì pé kò ní parí kò ní parẹ́ àní yọnu síra wa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ń bẹ tí wọ́n ó sin àwọn àrọ́mọdọ́mọ yín sónú sàárì ẹ̀yẹ̀ kan ó ti yé báyìí nìsín tọ́ Allah kí ni o kàmá bàdánà awwala khaliqin nu'idu á dá ẹ̀dá padà sí bá a ti ṣe bẹ̀rẹ̀ bàtà wa dáyé tán ẹ̀rí láti ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé wa wọ́n gbé wa sọ́wọ́ ọ̀yá wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ wa bá a ti ṣe máa ń rìn níjọ́ tá a bẹ̀rẹ̀ sí ní gbé ẹsẹ̀ lẹ́yẹ kẹ̀ǹkan táwa náà ń tàyà àti rìn inú ìyá wa dùn ah fine fine fine àwa ń gbéṣẹ̀ lẹ́yẹ kẹ̀ǹkan lẹ́yẹ kẹ̀ǹkan ìgbà tó yá táyà ẹsẹ̀ wá rinlẹ̀ ẹlòmíì tiẹ̀ bẹ̀rẹ̀ láti bí i máa fàyàfà ẹ̀rí tó bá ti fàyàfà wọ́n á fa ọmọrogùn wọ́n á fi gbé e sókè má máa fàyàfà bí ejò aṣá bẹ̀rẹ̀ ẹ̀dá wa bákan bákan débi tá a wá já síbi tá a já sí lónìí tá a dàgbà tán táwa náà ń dàgbà táwa náà láya táwa náà ń bímọ táwọn ọmọ wa náà tún ń bímọ ṣé ẹ wá rí bá a ṣe bẹ̀rẹ̀ nì bí wọ́n ṣe gbé wa tí wọ́n gbé wa ọwọ́ tí wọ́n ní handle handle him with care handle her with care á padà padà síbẹ̀ náà fẹ́ni tá a láàbá ni ó dàgbà tí ó bá wá dàgbà náà tó dàgbà tó darúgbó náà tó bá kú wọn gbé ẹ náà ni wọn gbé ẹ tó sọrẹ́ńdà ọwọ́ rẹ kalẹ̀ báyìí ò wá mẹni tí ó gbé ọ bóyá náà àwọn tó ń bá yẹn dì ládùúgbò tẹ́ẹ̀ kí ń kíra yín for unreasonable issue bóyá nígbà tó o bá kú bí òun gan náà ni ó gbé sáìdì orí rẹ sínú sàárè pé ẹ gbébi ọrùn yẹn dáadáa tóun ó wò pé o ti kú ìjà àwọn ò débi kóun dájú yóò wá súnmọ́ òkú rẹ wọn jọ gbé e ẹni tó àmẹni tí ó gbé wa ká ṣe dáadáa sí gbogbo èèyàn aláwa ní wàdàn àlẹ́ yìí náà eléyìí tá a sọ yìí àdéhùn ni àdéhùn táwa aláṣẹ kí ni tá a ti ṣe ni so àdéhùn tá a láà ti ṣe ni pé kí ni ẹ mọ ẹ̀dáwó padà sí bá a ṣe bẹ̀rẹ̀ ó wà inna kunna fa'ilin bá a ṣe máa wá ń ṣe nu tiwa kọ́ ni the first one tiwa kọ́ là kọ́kọ́ ó ní inna kunna fa'ilin bá a ti ṣe máa ń ṣe nu àwa la máa ń ṣe báwọn tọ́ ibi tá a wá ń lọ ńbẹ̀ ni pé báyé bá wá parẹ́ bá a láà bá ká sánmà tó ká ilẹ̀ tí ò sí nǹkan kan mọ́ ẹ̀yìn bò láwa wà àwa hangi ni àbí à lè ìbéèrè yìí náà rẹ́ nìkan lójú ó wá lọ bá ànábì wa ẹni tọrọ yìí rú lójú gan tó lọ bá ànábì gan kì í ṣe mùsùlùmí kì í ṣe mùsùlùmí ló lọ bá lọ lọ́wọ́ ẹ̀ gan àwọn náà tún máa tẹ́tí sáwọn wọn máa gbá wọn nǹkan ka kùránì tó kì í ṣe pé ìyẹn jẹ́ lárúbáwá gbogbo arab gbogbo arab kọ́ ni mùsùlùmí kìrìsìtẹ́nì ń bẹ nú àwọn arab yahudi ń wọn àtàwọn nǹkan míì so wọn láǹfààní àti ka alukur'an tí wọn fẹ́ kọ́ tí wọn fẹ́ kà èdè wọn náà fi kọ́ ó kọ̀ lè máa tu grammatically so yehudi náà nínú àwọn ni nínú àwọn àfa wọn ni àwọn olórí wọn àwọn onímọ̀ láàrin wọn lòun àdìsí sàwùbáàní ni mọ́wúlà rasulillah àdìsí náà ń bẹ nínú sọ̀yìnwó muslim ní three fifteen so yìí sì ń bẹ ní ìjábálọ̀wọ́ two thousand seven ninety one títí aisha òun náà gbà wá bẹ̀ tọ́ méjèèjì òun náà ni òun ló wá ń sọ fún wa pé òun ń bẹ lọ́dọ̀ ànẹ́bì ń jẹ kan tóun dúró òun dúró sọ́dọ̀ ànẹ́bì tóun dúró sọ́dọ̀ rẹ̀ ń jẹ kan ní ẹnìkan wá dé nínú àwọn àgbà nínú àwọn yahudi náwọn àfa àwọn ni ló bá dé ló bá ń sọ báyìí pé ó ní àyìnà yakunu nasu yawma tubaddalu al-ardu ghayra al-ardi was-samawat ó ní tọ́ ìwà nẹ́bì ń béèrè wa ó ní àyìnà yakunu nasu àyìnà yakunu nasu ẹ níbo làwọn èèyàn wà níbo làwọn èèyàn wà yawma tubaddalu al-ardu ghayrul ardi was-samawat ní ọjọ́ tí wọ́n capsize ilẹ̀ àti sánmà ẹ mọ kí ọkọ̀ ojú omi capsize kí ọkọ̀ ojú omi dájúwó ló níbo làwọn èèyàn wà wà tó ní tá ní nìsín ni pé ẹni wọ́n ka ilẹ̀ wọ́n ka sánmà sánmà ó parẹ́ ilẹ̀ parẹ́ tí ò bá ti wá sí méjèèjì mọ́ àyìnà yakunu nas ẹ níbo làwọn èèyàn wà wà ṣé àhàǹgì ni àbí à so the Yehudi was trying to understand this verse mọ́ bẹ́tà so mo rò bẹ́ẹ̀ ń gbọ́ mi báyìí nísìn báyìí ó wá béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ànẹ́bí ah, ẹ̀sìn ni kò sí ohun tó lè béèrè lọ́wọ́ àáfàá ṣáà ti gbé kalẹ̀ ní best manner èyí táwa sọ pé yẹn wọ́n béèrè lọ́wọ́ ẹnìkan kò fèsì àyèmá fèsì yẹn náà òun náà ló dáa rárá àìtí ìgbẹ́gbọ́ yẹ ẹ̀sìn ni gbogbo ohun tó bá jẹ́ pé nǹkan ẹ̀sìn ni nínú ẹ̀sìn ló wà ó sọ ni àbò ṣe ni tí wọ́n bá bi ẹ́ léèrè ó ń láti fún wọn ní kan wọ́n wá béèrè lọ́wọ́ ànábì pé tọ̀ níbo làwọn èèyàn wà o nígbà tó bá ti ká sánmọ̀ kó lókè tí wọ́n ti da ilẹ̀ náà tí wọ́n ti dà kalẹ̀ tí wọ́n ti dà owó tí tí sánmọ̀ ó máa rọ omi tílẹ̀ náà ó máa sun omi ẹ bó la wá fẹ́ wà ṣé a máa léfò ni àbí ha hangi nígbà tá a wà nù spéèsì tó ànábì wa ní hum fi zu hum fi zulimatin dunali jisri ìwáyà ilé ìkejì gbé wá pé ó ní kí ni o ala sirat ànábì ní wọn ó wà lójú ọ̀nà kan tó túmọ̀ sí pé láì ní ẹyẹ kan ṣo pé là wà ní scatter ah àṣẹ assembly ó wà á tó ẹ tó ẹ tó kíw ni gbogbo bí sánmọ̀ àti ilẹ̀ bí gbogbo ẹ̀ wọ́n bí wọ́n ṣe ká kó kalẹ̀ bí wọ́n ṣe ká ilẹ̀ kalẹ̀ gbogbo rẹ̀ ẹ̀dá ọmọ ènìyàn ọ̀nà ẹyẹ kan ṣoṣo pé yóò máa bẹ̀ á máa bẹ lórí sirọ́ọ̀tì ọ̀nà kan ṣo ọ̀nà kan ṣo pé là á máa wà lórí ẹ̀ ṣáǹsì ọ̀nà kan ṣo pé á wà tá a máa rìn là máa gbà lọ sọ́mọ̀ ṣé wàá rí gbogbo àwọn ọ̀nà yìí gan náà gan ìdájọ́ ti dé kò sí ohun tí ń jẹ́ ń lọ òkè kò sí ohun tó ń jẹ́ ń lọ ilẹ̀ ìwà gan àmọ́ bí tó wà. ànábì ní hum ala sirat eléyìí ń bẹ nínú títí kí ni òrìwáyà muslim ní three fifteen àti ní two thousand seven ninety one ẹ̀rí ń bẹ ẹ̀mọ̀ ìyá mi mùsùlùmí njọ náà ṣé mọ kí ẹ wà nù tráfíkì tó o bá ti wà nínú traffic jam sì rí ṣé o mọ̀ pé àtẹni tó lo mọ́tò rẹ̀ ní AC àtẹni tí ń wind down gíláàsì tẹ ẹ bá ti ẹ tẹ ẹ bá ti rí pé ẹ ti ń lo wákàtí kan méjì mẹ́ta tó o bá ti wà nù tráfíkì wákàtí mẹ́fà rí o mọ̀ pé ẹsẹ̀ dáa ju mọ́tò lọ lórí pé kò múùfù kò rìn everybody stick síbẹ̀ wùkù síbẹ̀ ni ẹ wàá máa ráwọn tí wọ́n ń fẹsẹ̀ rìn bẹ́ẹ̀ ni pé ó dáa fún wọn jù yín lọ torí pé ohun tẹ́yìn gbé dání tẹ́ ẹ ní tẹ́ ẹ fi ń rìn gan yóò sùn yín gbà náà ẹ̀hẹ́n lálẹ́ kìámà bí ó ṣe rí náà nù ú mẹ́wàá máa ṣẹlẹ̀ o gbẹ̀gẹ́dẹ́ máa gbiná gan tọ́ tá bá wá dé sánmà tá a bá wá di ọjọ́ ìdájẹ́ náà tiẹ̀ ni kò sí sọ́mọ̀ kan mìíràn kan náà sọ́mọ̀ kan ti já wálẹ̀ everything ti já dànù a ti wà ní gbàgede a bá níyàn wà ní ẹ ti wà ní gbàgede a ti wà lójú ọlọ́mọ tó báyìí bàbá ò ní ráyè ọmọ ìyá ò ní ráyè bàbá ọmọ gan ò ráyè anybody tí kálukú tó o lẹ́rù ń jẹ́ náà kò sí ohun tí ń jẹ́ lọ́ọ̀fù kò sí ohun tí ń jẹ́ fílíǹsì wàhálà tá máa fèsì lọ́wọ́ gan sẹ́fù gan ò ní ní fílíǹ ọmọ kálukú fẹ́ mọ ibi tí rìsọ́ọ̀tì tiẹ̀ ó já sí ń jóná. yajma'u Allahu al-khala'iqa ba'da ba'sihim aw bu'sihim fi sahatin wahida fi arsati al-qiyamah. wa dhalika li fasli al-qada' ufata urata garilan afa a Muhammad a Ibrahim bun Abdullah àjòwéjìrì òun ní sọ̀rọ̀ eléyìí nínú tíra àwọn tí wọ́n pè ní mọ̀tásàrò lèfíkìlì ìsìlámì fìdáhùlẹ̀ kùránì wà sunna ó wá ní fatadinu shamsu fi dhalika al-yawm wa yas'abu al-'irqu sab'ina zirahan wa ya'riqu an-nas ala qadari a'malihim oòrùn níjọ́ náà ẹ wo bí tó oòrùn wà bó ṣe jìnnà sí ẹ wo bá ti ń kọ̀ǹpléènì pé ha ìtì mú òun tẹ̀ níyì pọ̀ oòrùn sì jìnnà sí wa gan ṣùgbọ́n ní ọjọ́ tá à ń sọ yìí oòrùn ò ní jìnnà mọ́ oòrùn ó sọ̀kalẹ̀ yóò wálẹ̀ oòrùn á wálẹ̀ hadisi ni o kì í ṣe pé ọ̀rọ̀ àáfàá mò ń kà fún ọ mo kàn ka ọ̀rọ̀ àáfàá yìí ná yìí máa tó bá tiẹ̀ ọ̀pù fún létà ẹ rí oòrùn wa wá sí tòsí yóò wá sí tòsí gbogbo wa àṣé kò ní sí fine boy kò ní sí fine girl ọ ojú fine girl gan tiẹ̀ ti bàjẹ́ kálukú afájúro ni nígbà tí èèyàn máa gbowó bà ìbànújẹ́ ọjọ́ náà kọjá ohun tá a lè fi wé nǹkan gbogbo nǹkan àlìkìyámà òjọ táyé béèyàn ó bá fíìlì ìnira ìnira yẹn ò ní jọ ìnira táyé ẹ̀hẹ́n bá sì fíìlì ìgbádùn ìgbádùn bẹ gbádùn ayé ó bá sì táyé tá gbogbo nǹkan incomparable ni ó jẹ́ ká ṣe kò ń gẹ́ dáadáa bẹ̀ la fi ń pariwo fún wọn ẹ̀já ṣẹ̀sìn bá a láà ṣe fi rán ànẹ́bì ẹ̀já ṣe ẹ̀sìn bí àwọn bá ànẹ́bì ṣe kọ́ àwọn sàábà ẹ̀já ṣe ẹ̀sìn ní ìbámu báwọn sàábà ànẹ́bì ṣe ṣe é kò sáàfáà tó ní àsìn kò sáàfáà tó nọ́rọ̀ òun ní ká fi ṣẹ̀sìn àtàwa àtàfà àtọmọ kí wà tí gbogbo wa a gbọ́dọ̀ máa darí ọ̀rọ̀ ẹ̀sìn sínú àlùkùránì àti súnà ànẹ́bì ẹ wo òòrùn wà sálẹ̀ òòrùn á sọ̀kalẹ̀ òòrùn á wálẹ̀ òòrùn á súnmọ́ wa púpọ̀ bóòrùn bá wá súnmọ́ wa àágùn á bẹ̀rẹ̀ ayé tá à ń bẹ nínú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyẹn gan tóòrùn jìnà sí wa gan bá a ṣe ń súwẹ̀tì tá a bá ti rìn jù nínú òòrùn níjọ́ náà kò ní sí à eré kankan ò sí gbogbo wa tá àtẹni tó ti kú ti pẹ́ àtẹni tó ti kù ti pẹ́ gbogbo kálukú ó dìde àwa máa bẹ lórí kíù lórí láìnì ọ̀nà kan pa gbogbo wa papọ̀ òun wa mú gan òrùn ò mú gan òrùn ò mú gan òrùn yẹn á wá súnmọ́ tàrí ẹ mọ ìyá mi kálukú wa máa sun àágùn a rí i kà nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a bá lọ wo hadisu mikidad bunil aswad radiyallahu anhu hadisi yìí náà ń bẹ nínú muslim tá a bá lọ wo ń bẹ nínú muslim ń bẹ nínú. Uh, ní nọ́mbà two thousand eight sixty four láti rí àdìsí ni àdìsí mikidad bùnà aswadi ni ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam ó ní mo gbọ́ tá nẹ́bí muhammad yakulu ti ń sọ pé túdìnà sàmùsù yàwó mẹlìkì yá mẹtì mínàlì xalìkì wọn àwọn èèyàn kìyàmà kìyàmà wọn ọmọ èèyàn kàmìkìdáàrí míyẹ̀lìn ẹ̀rí tí òòrùn ó fi wá súnmọ́ kálukú wa bí kíni o bí bí ẹ̀ǹṣì kan ẹ̀hẹ́n space it ẹ̀ Allah akbar mi kan ti péré náà ni mélòó kan pétọ́ kí ẹ̀kọ́ tiẹ̀ distance yẹn kò ní kò ní jìnnà rárá òòrùn ó mi yẹn gan ala fil arok ọmọ ènìyàn wa máa nínú oòrùn nì pẹ̀lú òǹdíwọ̀n bí iṣẹ́ búkú ẹ bá ṣe tó àti bí iṣẹ́ olóore ẹ bá ṣe tó òòrùn gbóná mi ì nídìí kí n máa define ìgbóná òòrùn fún yín mọ́ a jọ ń bẹ nínú ẹ̀ ni pàápàá tá àti ẹ̀ ń bẹ nínú tì àmọ́ bóòrùn bí ti ṣe rí bí òòrùn ṣe wá gbóná tó nì pẹ̀lú bó ṣe jìnà sí wa lálẹ́ kìyàmọ̀ á wá súnmọ́ wa gan débi pé distance àwa àti òòrùn ìyẹn á lè fẹ́ fọwọ́ ìyẹn lè fẹ́ tọwọ́ bọ̀ ìgbóná yẹn á wá le débi pé ah ẹmọ ẹmọ ovun bread òórùn gbóná gan o òórùn gbóná kọjá oven búrẹ́dì ọmọ ènìyàn wa máa bẹ́nu ọ̀run ni sustainability wa bá a ṣe sọ succeed bá a ṣe survive nínú ọ̀run ni yóò ní í ṣe pẹ̀lú bí iṣẹ́ dáadáa wa bá ṣe tó tá a ti ṣe ká tó kú ànábì ló sọ ọ́ kì í ṣe ọ̀rọ̀ dádì mi o ẹ̀rí báwo la ṣe ṣe ni pé tá a bá ń bẹ nínú òrùn ni a máa làágùn a máa sweat gidi gan wàláì làzim a sweat débi pé sweat wa yóò a máa ṣàn bí omi láwàá sustain ni ẹ̀ pẹ̀lú bí iṣẹ́ olórí bá ṣe tó anábì ní faminihum man yakunu ila ila ka'bayn àwọn èèyàn kan bẹ tí wọ́n bá làágùn débi pé àágùn tí wọ́n di odò yóò di omi omi tí ó sun lára wọn dàbí búdò ni omi àágùn ẹlòmíì yóò mu ẹlòmíì déjìká ṣe mọ̀ kẹ́ni tá àágùn mu déjìká kò ń ṣe ìyẹn dá kò ṣiṣẹ́ olóore kánú o iṣẹ́ aburú rẹ̀ pọ̀ ni o wa minhum man yakunu ila rukbatayhi àwọn èèyàn kan ń bẹ àágùn wọn yóò mú wọn dérúnkún àágùn wọn yóò mú wọn dé kí ni o erunkún ni yóò mú wọn dé bí iṣẹ́ olóore wọn bí iṣẹ́ ibú wọn ṣe tó ẹ̀hẹ́n làágùn wọn fi mú mú débẹ̀ hàn. wa minhum man yakunu ila ila hakwayhi àwọn kan tí wọn dẹgẹdẹ àwọn tó tiẹ̀ tí mú tó mú wọn dé o tẹ́ pé wọ́n lè wà mú fébù pẹ̀lú ẹ̀ wa minhum man yuljimuhu li araku ilijama. àwọn èèyàn kan bẹ àágùn tí wọn yóò mú wọn dẹnu ni àṣó ẹnu wọn báyìí ibi ètè ọmọ àlè tí fi ń dojú òfò ká àágùn rẹ̀ yóò mú dé ẹni tá àágùn mú dẹ́nu o ò lè mú o kò lè dínkù o bí ó ṣe wà náà nu ànábì wa sọ báyìí tán ó wá kọ́ ọ̀la mèkìdáàdì wa sọ fún wa pé ànábì wa wà àṣàrò rasulullahi bìyẹ́dìyì ìlà fìyì ànábì wa fi àpèjúwe ó wá fi ọwọ́ ó wá fi ó wá nà á síbi ẹnu báyìí pé àágùn ẹlòmíì yóò mú yóò mú dé ẹnu yóò mú dé tè báyìí. ẹ̀yin mùsùlùmí ẹ rí bó ṣe jẹ́ nù ẹ jẹ́ amúra sí iṣẹ́ olóore ẹ jẹ́ amúra sí iṣẹ́ dáadáa àdìsí Abu Huraira tó gbà wá látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì ó ní anábì sọ fún wa pé yakbidu Allahu al-arda yawma al-qiyamah tó bá dijọ́ ìgbéǹde àlìkìyàmà Allah yóò ka ilẹ̀ kó ńlẹ̀ńlẹ̀ wàyẹ́tì sàmáhà bíi yẹ̀mí ni yóò wá fi yóò fi agbára rẹ̀ yóò fi ká sánmà kó ń bẹ péyà sánmà gbọ̀n bí òwú kalẹ̀ summa yakul Allah wá sọ báyìí pé anali mẹliku èmi lọba èmi lọba èmi lolùkápá àyìnà mulukul ardi àwọn baálẹ̀ dà àwọn ọmọ àlè ti kú dànù kálukú ti ti wà ń wòwò ẹ rí ọba tó jọba lọ ọba àwọn ọba nù ni àdìsí yìí ń bẹ nínú muslim ń bẹ nínú bukhari ẹ rí nínú bukhari ní seven thousand three eighty two nínú muslim ẹ rí ní two thousand seven hundred and eighty seven láti rí bá aláà bá ka ilẹ̀ tán tó bá ká sámà tán kálukú wa ń bẹ ń gbangba ẹ mọ̀ nígbà tí yẹn ń bẹ ń stadium tí wọ́n mú yàn sáárín fíìdì ẹ̀rí àṣírí kálukú á wá tú aláwa ní anali mẹ́lìkù èmi lọ́ba èmi lolùkápá àyìnà mùlùkulẹ̀ àrídì àwọn ọba yín orí ilẹ̀ dà gbogbo àwọn ọba alágbára alágbára alágbára ayé gbogbo yín dà kálukú ń jẹ́ náà wàhálà tí ó bá kálukú allah akbar mùsùlùmí ó wá kù kan kò tí ì parí o ẹ̀já fi kan kún ṣé ẹ rí ń jọ́ ìgbìnà lè kíyàmá àfáà yìí sọ̀rọ̀ tó pọ̀ mi nǹkan fẹ́ máa ka gbogbo ọ̀rọ̀ tí àfáà yìí sọ lórí àwọn àdíìsì tí mo mú wá sí bíbà yìí náà ni mo kàn fẹ́ máa lọ pẹ̀lú àdíìsì àdíìsì nìkan àdíìsì nìkan àdíìsì nìkan torí ẹ̀sìn ni. tọ ẹ̀yin mùsùlùmí ẹ wàá mọ tó wá ṣe ni pé kí ni a wàá máa bẹ lórí ìdààmú up and down lálẹ́kì àmà a máa bẹ lórí wàhálà òun torí pé tá gbogbo àsìkò wàhálà inú wàhálà lèèyàn wà àbí Allah kó ṣàánú wa kó ṣe rọrùn fún wa á máa bẹ́ ń wòwò á máa bẹ́ nú òrùn á máa bẹ́ nú wàhálà àágùn àwọn ẹlòmíì á mú wọn déjìká àágùn ẹlòmíì yóò mú dẹnu àágùn ẹlòmíì yóò mú dé orúnkún àágùn ẹlòmíì yóò mú dé kókósẹ̀ ẹ̀rí bí iṣẹ́ dáadáa kálukú bá ṣe tó làágùn rẹ̀ tí ó di búdò ni yóò fi mú bí iṣẹ́ aburú bá ṣe tó làágùn ẹ̀ ó fi mú bí iṣẹ́ dáadáa bá ṣe tó làágùn kálukú ó fi lọlẹ̀ àwọn kan ń bẹ àwọn kan máa rìn lórí àágùn tiwọn báyìí nígbà tí yẹn ń tẹ omi mọ́lẹ̀ ìwọ náà ò mú rora rẹ kó o múra ṣiṣẹ́ dáadáa wọ́n ní o dá sọ́rọ̀ ẹ̀sìn òun fi condition kalẹ̀ òun ronú kó o tó ṣẹ̀sìn ayé tá à ń bá káàkiri yìí gbogbo jíjẹ mímu wa ń bẹ̀ tá à ń sáré rẹ̀ á fi survive ni o ikùn là á fi fíìdì o àlèkèyàmọ̀ wa lẹ́jà máa ṣiṣẹ́ kalẹ̀ ẹ̀tọ́ rẹ sẹ́sìn ẹ gbìyànjú sí ayé àwọn èèyàn náà ètí wọn náà dáa kò sáṣe dànù ó kàn lè jọbẹ ní pé ìyẹn ya àpá ń gbà míì ni ṣùgbọ́n gbogbo ẹ̀ ń kọ́ èèyàn ṣe àṣedànù iṣẹ́ o sàárà ṣíṣe dáadáa ṣíṣe ni ó ṣe kí ni o òun ni máa ń pa aburú rẹ́ fún ni. now gbogbo wàhálà yìí lálẹ́kì àmọ́ yìí yóò máa tèkì fifty thousand years fifty thousand years ni ó tèkì tá a fi máa dààmú tí kálukú fi wá bíi pé tọ́ kí fẹ́ wí kí ni ìdájọ́ torí pé kì í ṣe pé gbàtà bá tí sẹ́mọ̀ bá jálẹ̀ tílẹ̀ bá parẹ́ tí kálukú bá bá rẹ̀ ní gbàgede táwọn òkú tó ti kú tipẹ́ bá jí kì í ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìdárí ó bẹ̀rẹ̀ a máa bẹ nínú gbogbo catastrophe nínú gbogbo pandemonium ni fún fifty thousand years ní incident náà kí ìdájọ́ tó wá bẹ̀rẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀ wá mọ̀ kan mùsùlùmí tó kú dáadáa tí ò kú sẹ́bọ tí ò níbi díà nú ẹrù bọ́dún yìí ṣe pọ̀ tó yìí lójú mùsùlùmí ọdún yìí pé o ṣùgbọ́n gbà tí tá a bá dénú kẹ́ tá a bá rí ṣìpẹ̀ tá a lálàáfíà tán gbogbo ọdún yìí ò ní ju láàrin zuri sí asiri lọ lójú wa ìmọ̀ lójú kẹfìrí fifty thousand years yóò pé o lójú kẹfìrí èèyàn abi Allah kó má yẹ ká kú ní kẹfìrí gbogbo iṣẹ́ tá a ṣe tí ó fi ba dáadáa wa jẹ́ tí ó ba ìbáàdà wa jẹ́ káàlà máa fi ìfẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ sí wa lẹ́mìí gbogbo nǹkan tá a máa ṣe tá a fi lékún lóore tá a láwọn fi fẹ́ràn wa tá a fi lálùjẹ́ ńnà ṣe ní kálájà lè máa ṣe. tọ́ níjọ́ gbẹ̀ǹdàlẹ̀ kìyàmá anabi wa muhammad bá tó sọ̀rọ̀ ń parẹ̀ gẹ́gẹ́ bí ẹgbàá wa abu huraira radiyallahu ta'ala anihu nínú hadisi tí ń bẹ nínú buhari àti muslim nínú buhari a máa rí ní six sixty ṣùgbọ́n ti láwùsùn muslim a máa rí ní one thousand and thirty one abu huraira radiyallahu anihu ani nabi yìí ló sọ fún wa ó ní anabi wa muhammad anabi sọ fún wa pé sab'atun yuzilluhumullahu fi zillihi yawma la zilla ìlà zilluhu àwọn èèyàn méje kan bẹ àwọn èèyàn méje kan bẹ nínú àwọn èèyàn allah ẹ rí àwọn ó máa bẹ lábẹ́ bòójì lábẹ́ bòójì allah that is bòójì kì í ṣe kò ń ṣe allah o lábẹ́ bòójì aláràṣe allah ni allah ni ó fi wọ́n sábẹ́ bòójì tí wọ́n wà ẹ níbi abẹ́ bòòjì rẹ̀ yawma la zilla illa zilluhu níjọ́ tí ò ní sí bòòjì kankan àyàfi bòòjì tá a láṣẹ kí ni o tó pàmìtì yìí. àkọ́kọ́ nú àwọn èèyàn nì ó ní al-imamu al-adilu ẹ̀rí olórí onídéédé ẹni tí máa ń ṣe déédé ẹ̀yin baálé ilé ẹ ṣe déédé o ẹ̀yin olórí ẹbí ẹ ṣe déédé o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lórí ìlú lórí ìlú wa pírẹsidẹ́ǹtì ni gọ́vùnà ni ẹ ṣe déédé gbogbo ẹ̀yin náà tẹ́ jọ́gà láwọn àyè kankan ẹ̀yin ìmáàmù ẹ̀já ṣe déédéé ẹ̀rí àwọn èèyàn àwọn ọ̀ràn àwọn èèyàn yìí àwọn ò máa bẹ lábẹ́ bòójì oòrùn yóò ní pa wọ́n àbẹ́ẹ̀rí tẹ́wọ̀n ẹni tó rùn ọ̀pá ni ó làágùn débi tí àágùn máa ṣe kí ni tó wàá mú dàrú oòrùn ò ní pa wọ́n débi tí wọ́n làágùn táàgùn wàá mú wọ́n ṣé ẹ mọ̀ kómi àágùn òkì máa ń dùn kì í ní téèsì tó dáa lẹ́nu fà tọ̀ tọ́ al-imamu al-adil ẹni àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni kí ni o wàṣáàbùn náṣàá fi ibadati rabbihi òun náà ni ọ̀dọ́ eléyìí tó nẹṣin jáko níbi ìjọsìn ọba rẹ̀ ẹ̀ tó jiná là á fi ń pariwo fún wa ẹ jòkó síbi tẹ́ ẹ ti máa lékún ní ìmọ̀ tí ó bá ohun tá a láàfin rán ànábì mu kì í ṣe àwọn àfáà kan sọ pé apá kan àwọn olùmọ̀ sọ pé apá kan àwọn olùmọ̀ tí wọn ò dó sáàárín táwọn fi ń bọ́ sí apá kan kí ló dé tí fi ń jẹ́ apá kan tí ò jẹ́ àkó tí ò jẹ́ gbogbo wọn so apá kan àwọn olùmọ̀ ńkọ́ lọ́rọ̀ ẹ̀sìn gbogbo olùmọ̀ tí ó bá sọ̀rọ̀ ẹ̀sìn ńlá ti darí wa síbi kí ni o síbi tá a ti rí i kà ọ̀dọ́ ní gbogbo wa tá a sì lè wá ìmọ̀ èyí tó jòkó sórí social media tó fi ń fò káàkiri page by page tó fi ń kọ́mẹ̀ntì aburú kiri lo àwọn àsìkò yẹn fi ṣe research fi wá ìmọ̀ fi consult àwọn onímọ̀ fi bíyàn kan bá tiẹ̀ take opinion kan tí ò bá bẹ́ẹ̀ lára mu wádìí reference ti tiẹ̀ lórí opinion tó take ẹni tó wá ní pé opinion tẹ́nìkan take ò ráìtì consult òun náà pé why tó opinion ní báyìí tí ò fi ráìtì seek opinion seek reference ti tiẹ̀ ọba tó dá èmi àti ẹ náà nínú alukur'an yóò sọ pé ó ní atu burhanakum in kuntum ta'lamun ẹ mú ẹ̀rí yín wá tó bá já sí pé kí ni o ìkúntùm sọ̀dìkìn tó bá já sí pé òdodo lẹ bá ń sọ tó bá yẹ pé olóòótọ́ ni yín ẹ mú rẹ́fẹ́rẹ́nsì nǹkan tẹ̀ ń san wa. àtúmọ̀ aráyà lè Kùránì tálá tó ń sọ bómi pé kí ni ilá abiy sultani mubin àyàfi pẹ̀lú ẹ̀rí tó kílẹ̀ ọba tó dá wa ọba ẹ̀rí ni ọba tó dá wa ọba tí máa ń fi àwọn ẹ̀rí wọn wá rẹ́fẹ́rẹ́nsì wọn wá tí ń jẹ́ káwa náà pétọ̀ nashaha fi ibadati rabbihi ọ̀dọ́ yúùtù tó jiná níbi kíni o níbi ìjẹ́sìn ọba rẹ̀ àṣìgbà tá a strong yìí la lè jọ́sìn dáadáa kì í ṣe òun ọ̀ràn yẹn nìkan ló máa kí kí àwọn nàwáfìlù náà gbogbo ẹ̀ ní kó máa ṣe ti tàwọn náfìlà tòru náà àwọn àwẹ̀ súnà gbà àwọn sàárà ṣíṣe àwọn jihad sójú ọ̀nà ẹ̀sìn lọ bá a lábá wa kẹ́ bó o ṣe yọ̀ǹgì yẹn náà gbogbo nǹkan tí ó máa mú ẹ̀sìn lékún tí ó máa mú dáwà lékún tí ó jẹ́ kí dáwà ara rùn ni kó máa sponsor kó máa promote ẹ̀rí ọ̀dọ́ tó jiná tó tó tó strongly engage ara rẹ̀ níbi ìbádà ọba rẹ̀ wàláhì lára àwọn èèyàn tí wọ́n wà ní òbòjì ni wàrọ́jùlùn kọ́líbóhu mọ́álẹ́kùn fìlmẹ̀sáàjì ẹlẹ́ẹ̀kẹta òun náà ni èèyàn kan tó já sí pé ọkàn ti tiẹ̀ báyìí ní gbogbo ìgbà mọ́ṣáláṣí ni máa ń wà ah mo fẹ́ lọ mọ́sìkì àsìkò òun ti tó ah zoro ti wọlé asiri wọlé magrebi wọlé ìṣáyè wọlé àwọn ẹ̀dá kan ń bẹ àti wọ́n ń sùn ni àti wọ́n ń ṣeré ni àti wọ́n bísì ni àti wọ́n wà less bísì ni ọkàn wọn ò kí máa ń kúò níbi àwọn àsìkò òun pé tọ́ àálọ̀ kírun mọ́ṣáláṣí tọ́ ẹlẹ́ẹ̀kẹrin wàrọ̀jù láàánì àwọn èèyàn méjì tàhábà fìlàyè wọ́n fẹ́ràn ara wọn wọ́n fọ́ fúnra wọn wọ́n kóra wọn jẹ wọ́n àdìmáyà ara wọn nítorí tàlá. ìjìtàmà àlẹ́ yìí wọ́n kójọ wọ́n unite nítorí tọrọ alá àwọn ẹ̀yin gbogbo àwa gbogbo gbogbo èèyàn bẹ́ẹ̀ náà àwọn èèyàn kan ń bẹ táwọn bá rí nǹkan ẹ̀sìn àbí wọ́n rí nǹkan tí ó wúlò fẹ́sìn àbí tí ó wúlò fún dáwà àbí tí ó tiẹ̀ tún mú ayé rọrùn fáwọn tí wọ́n tún gbéṣẹ́ tí wọ́n gbéṣẹ́ ẹ̀sìn dání nìkan ò ka. àwọn ò tún wá consult àwọn ọ̀rẹ́ wọn nígbà hello bọ́dà kínní àbú kínní àwọn mọ́ṣáláṣí kan ń bẹ wọ́n fẹ́ kọ́ níbì kan bí a ní nàìjíríà ni àbí níbì kan ni àbí mi gan fẹ́ kọ́ mọ́ṣáláṣí mo fẹ́ kọ́ sílùú wa ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ dá sí i mo fẹ́ kẹ́ ẹ̀yin náà dá sí i àwọn àfáà kan ń bẹ wọ́n ń ṣe dáwà èmi èmi volunteer àti máa fún wọn ní nǹkan báyìí ṣùgbọ́n mo rí i pé kò lè tó mo fẹ́ kẹ́yin náà kẹ́yin mi kájọ máa ṣe wọ́n wá pera wọn jọ bẹ́ẹ̀ àwọn wá ń sponsor nǹkan ẹ̀sìn mọ́ṣáláṣí kan ń bẹ wọ́n nìdí ẹ́ńjìnì èló náà ń tà wọ́n ní two hundred thousand ah, agbára mi ò ka hundred mo ní ẹ̀yin náà lè fi kún ìyẹn náà fi kún ó tún pẹ̀lú míì tàhábà ìlàhì ìjìtàmà ẹ̀rí ìjìtàmà àlẹ́ yìí wọ́n papọ̀ wọ́n unite lórí tàlá pé lórí tẹ̀sìn la fẹ́ máa dá sí àbá kí ni nǹkan tẹ́ ẹ ní ìdì nínú mọ́ṣáláṣí yìí a ní ìdí speaker I need the instrument, I need the air condition, I need the inverter. Nínú mosque, kò sí tó burú ń bẹ̀, iṣẹ́ láti gbọ́dọ̀ máa dúdú. Ẹlòmíín lágbára àti ṣe inverter one million, two million sínú ilé ara rẹ̀. Mọ́ṣáláṣí àdúgbò yín dẹ̀kẹ̀rẹ̀ tí ò bá síná. Lampoda náà máa ń tàn bẹ́ẹ̀, òun sì lọ́n kírun bẹ́ẹ̀. Ẹ alikiyama tiẹ̀, sàárè tiẹ̀, ibi ọ̀nà tó yẹ kó máa gbà kó tó máa pèpè ẹ̀ kalẹ̀ nìyẹn ó rírò ọ̀pọ̀lọpọ̀ wa náà kúkú wa ní iṣẹ́ ẹ̀sìn níbẹ lágbègbè wa tí ò tiẹ̀ jìnnà sí wa rárá lára àwọn èèyàn tí wọ́n súnmọ́ wa lára àwọn nǹkan ẹ̀sìn lágbègbè wa gan tí làákàyè wa ò lọ́bẹ̀ kò sí ohun tó burú tá a bá ṣe ìnvátà one million two million sínú masjid àyàn fẹ́ kírun ní zuri ni kí wọ́n lo instrument fi kírun asiri ni kí wọ́n lo instrument fi kírun magiribi ni kí wọ́n rí iná fi kírun wọ́n sì ti kírun tó kí wọ́n pa á padà ẹ máa fi kírun nìkan ẹ máa fi ṣe dáwà gbogbo mọ́sídìí àdúgbò yín àwùjọ àwọn ò ẹ́ńjìnì àgbákò ni wọ́n ń lò ń bẹ̀ tóun náà ti ẹ̀gbánu tí máa ń ráhùn báyìí wọ́n ń pè aláwọ̀ agbárò aláwọ̀ háróháró là ń gbọ́ gbàtẹ́ ẹ́ńjìnì ò ti dáa ìwọ́ sì ń lọ ń kírun bí aláàsì kẹ̀ ọ́ gbogbo àwọn nǹkan dáadáa tẹ́ ẹ bá rí tó jẹ́ nǹkan ẹ̀sìn nǹkan ládàá bágbára tí ẹnìkan ò bá ka ẹ̀yin ẹ pa àwọn èèyàn dé wọ́n dá sí i dáwà táwa náà ń ṣe yìí náà ní ìsìn báyìí ìsìn báyìí àwọn kan ni wọ́n ra dátà àyàn kan ni wọ́n ń subscribe níjọ́ mi dẹ̀kẹ̀dẹ̀ tó bá tán dẹ̀kẹ̀dẹ̀ ńgbà mi èmi fúnra mi náà ti máa lágbára iná ṣe subscription níjọ́ ten thousand níjọ́ five ìkànnà àwọn èèyàn àkànṣe ń di data sí mi ní àìpẹ́ yìí ó sì tán láìpẹ́ yìí náà bákan náà náà torí kì í ṣe dáwà nìkan lèmi máa ń ṣe a ṣe rìsáàṣì a wà tíra èmi àá ra tíra lọ́nà láìní ni èmi àá dáńlódù àá píríǹtì gbogbo àwọn nǹkan all those things níjọ́ tèmi náà wà pé tọ èmi náà lẹ́ni náà tèmi náà jí iná o agbára tèmi náà gbé data tí wọ́n sẹ́ndì sí mi ní bí i five days ago ó ti tán mo ṣe mí ìlànà padà bí ní five thousand láàrin ibi ijọ́ márùn-ún ní ìsìn yóò tún tán ẹni tó bá tún wà available á tún consult ẹ̀ àbí káwa náà ṣe ara nǹkan wá fún ara wa torí ìtẹ̀sìn ni torí tàlá ni gbogbo àwọn tó bá wá gbọ́ wá sí tá a fa àwọn nǹkan wọ̀nyí ṣe tó mú un lò tó change tó adjust tó yàre kì í ṣẹni ẹ̀yin tẹ́yin náà sponsor dáadáa náà ẹ̀yin náà ní commission kò wá tó wá affect commission tóun náà tún change tó gbọ́ gbà tó gbọ́ tán so anabi muhammed ní àwọn èèyàn kan àwọn èèyàn méjì kan tàhábà fìlàhì wọ́n fẹ́ràn ara wọn torí tàlá torí tọrọ ẹ̀sìn wọ́n ṣe fẹ́ràn ara wọn èjì táàmà á àlẹ́ yìí wọ́n wá unite torí tàlá pẹ́tọ́ tàlá làwọn máa ṣe wàtàfàrọ̀ kọ́ àlẹ́ yìí wọ́n tún wá separate wọ́n disunite náà àbí ẹ̀kọ́ ni wọ́n wọ́n wọ́n wọ́n separate nítorí ti ìfẹ́ tààlà náà ni pé tọ̀ èmi tún ti rí iṣẹ́ kan bì kan tẹ́mi náà tún fẹ́ ṣe tó jẹ́ iṣẹ́ ládàá ẹ kí mi lọ fèsì yẹn wọ fèsì ti bẹ̀ yẹn àwọn èèyàn kan bẹ pé tọ̀ àfáà báyìí ẹ kí mi fèsì ẹ̀ kí máa dá sí nǹkan tó ń ṣe ìwọ náà fèsì yẹn náà wọ́n separate níbi ojú kan tí wọ́n jọ ń dá sí tẹ́lẹ̀ wọ́n tún yà síbò mi bákan náà tó bá sọ yìí tó bá tún kíní ìṣe kó o túbá nígbà ìyẹn ní rárá ohun tí mo sọ yìí ó ráìtì ó bẹ́sìn mu wọ́n sì ń jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ẹ̀ ká jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn ká fẹ́ràn ara lórí ọ̀rọ̀ ẹ̀sìn wàláhí tí kì í ṣe ìjà wèrè ìjà nù ìjà ìmọ̀ kan o nínú àwọn tí bẹ lábẹ́ bòjí tá aláwọ̀ kì tí aláwọ̀ alẹ́ sọ fún wa pé kan arákùnrin kan tọ́lá bá ti mí ni wo tí obìnrin kan ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ zaatu mansibin bí a nínú ilé rẹ̀ obìnrin kan tàn wọlé ẹ̀rí ó lọ́lá ó dì sí ìfẹ́ wọlé wá jamal àbí wá fàyìn gan wá mú wọlé pétọ̀ àfi kẹ́ ẹ wá ṣe o obìnrin yẹn wá tàn pétọ̀ àfi kó bá wọn sùn kó bá wọn lájọṣepọ̀ ẹ̀rí oríṣiríṣi tíríkì àwọn obìnrin ń bẹ bẹ́ẹ̀ ẹ̀hẹ́n ànábì àti ọkùnrin kan tóbìnrin tóbìnrin pè tóbìnrin fẹ́ kó bóun lájọṣepọ̀ ẹ̀ tó tó tó tó ní kó wá à ọmọ fine dáadáa ẹ wò mí ẹ tún mi wo wò wájú mi dà ẹ̀yìn mi ò bàjẹ́ ẹ́ orí mo fojú sọ mo fẹnu sọ o ò wo bẹ̀ mo fọ́ fún ẹ gan ni ó pè é nípe zìnà ni èpè zìnà ni ó pe ọkùnrin yìí kó wá bóun ṣe ọkùnrin ni wá sọ pé fàkọọlà ó wá ní inni àkàfùlà èmi bẹ̀rù àlá èmi pàrọ̀ yìí ń ṣe o àpèjúwe ni tàbí ànábì ànábì Yusuf tíyàwó ọ̀gá rẹ̀ ṣe kíni tó ní kó wá ṣe kíni o kó wá fọwọ́ kàn tó ní ara tó fi ń páyà Allah ẹni tó náà bá lè ríra rẹ̀ náà kó jọ tó ríra rẹ̀ gbà kalẹ̀ nínú situation yìí nínú ẹni tí ó rí bòjì Allah lòun náà wà lálẹ́ kìyàmá ànábì ló kó sọ kalẹ̀ kì í ṣe mímọ kúkú kọ àdíìsì eléyìí wá ṣe kíni o ó le nírú àsìkò yìí ṣùgbọ́n bí èèyàn bá ríra rẹ̀ yanjú tó sá fún nǹkan bẹ́ẹ̀ ìmọ̀pọ̀lọpọ̀ tá a ti ń sọ̀rọ̀ yìí làwọn kan nìkẹ̀rí àwọn ń fi jìgólò jẹun àwọn jìgólò jìgólò làwọn àwọn màdámù onímàdámù làwọn ń naṣẹ́ wọn àwọn ń jẹṣẹ́ tiwọn ni wọ́n ń sanwó wọn àwọn kan ń bẹ́ ń tiwọn client táwọn jẹ́ àwọn làwọn ń profile di obìnrin fáwọn ọkùnrin wọn kàn pé ni ẹ ló aráabí ọmọ olówà ńlẹ̀ ẹ kí n sáré pọmọ kan fún yín wọ́n fẹ́ wá sùn bẹ́ẹ̀ náà làwọn kan náà ń gbé àwọn ọkùnrin fáwọn màdámù so obìnrin tó bá wá approach yẹn pé òun fẹ́ fẹ́ yàn àbí òun pé òun fẹ́ bá lájọṣepọ̀ eléyìí aburú ni àgbákò nìyẹn ṣùgbọ́n obìnrin lè approach yẹn pé òun fẹ́ fẹ́ yàn o obìnrin lè approach yẹn pé òun fẹ́ òun fẹ́ fẹ́ tó bá já sí gbé lọ́nà fífẹ́ afẹ́fẹ́ ra ẹni ìbásùn kan ní máa ń ṣáájú màdámù mo fẹ́ràn èmi náà láìkí yẹn fáyẹn yáàyè ẹ̀sìn yẹn sì dà ẹja take legal step kò sí ohun tó burú ń bẹ́ẹ̀ kò sí ohun tó burú ńbẹ ṣùgbọ́n tí madam bá ti ń pè ẹ́ pé ah mo dẹ̀ ń fojú sọ fún ẹ o ò fẹ́ wo bẹ̀ wá jẹ iṣẹ́ yìí ohun tí ó há ẹ lọ́rùn ló fẹ́ jẹ òun o ohun tí ó há ẹ lọ́rùn ló fẹ́ jẹ obìnrin tí ó bá sì fẹ́yàn madam tó bá lówó tálá bá kẹ́ àbí tó dáa torí pé òun fẹ́ràn nǹkan tó òun fẹ́ràn rẹ tó bá fẹ́ fẹ́ òun ganan ò ní jẹ́ kí zina jẹ́ the first step láti ṣe obìnrin tó bá ti ti tó bá ti ti zina síwájú in the name of love kò wà responsible ni ẹ̀rí bí Khadija ṣe fà nẹ́bì ni so ẹni tí ó bá fẹ́yàn lágbàlagbà tó wà bẹ́rẹ́bù tí kò ní dákún pírọ́blẹ́mù rẹ ṣé ní aláluwe ìbáàdà kan nìyẹn náà so it is also an act of worship a very rewardable deed tíyàn bá ṣe tí kì í ṣe ìlànà títí àràmù o anabi Muhammad ní ọkùnrin kan tóbìnrin pè tó tàn wọlé obìnrin náà sì fáìn ó ní kó wáá ṣe ló ní tọ inni akhafullaha èmi páyà àlá o lè ṣerú ẹ wa rajulun tasaddaqa àtẹnìkan ìyẹn kan tó tọrẹ tó ṣe sàrà akfa hatta la ta'lama shimaluhu ma tunfiqu biyamini aw ma tunfiqu yaminuhu alábìnrin náà ni òun náà ni ẹnìkan tó já sí pé ó tọrẹ fúnyàn ó fúnyàn ní nǹkan ó bùyàn ní nǹkan ó ṣe sàrà akfa ó wá hide nǹkan ni ó tọ́jú ẹ̀ ó fẹ́ni yẹn ní nǹkan yẹn secretly la ta'lam shimaluhu apá ọ̀tún rẹ̀ ẹ̀ apá òsì rẹ̀ ma tun ẹ̀ la ta'lam shimaluhu ma tunfiqu yaminuhu apá ọ̀tún rẹ̀ gan ò mọ ohun tó apá òsì rẹ̀ gan ò mọ ohun tó fi apá ọ̀tún rẹ̀ fún yàn tó ní pé ọwọ́ òsì kò rí i pé o fọwọ́ ọ̀tún bùyàn ní nǹkan a kì í tọrẹ fún yàn torí kárí mi àdánwò tó wá báyé lónìí ni pé pàápàá tó bá débi ọ̀rọ̀ owó àwọn èèyàn ń bùyàn ní nǹkan lónìí wọ́n sì ń tọ́jú rìsíìtì pamọ́ láníyàn pé njọ́ tó o bá fẹ́ trespass àbí tó o bá fẹ́ yáwọ́ àbí tó o bá fẹ́ sọ pé o níwèrè lórí èyí ń rìfíìlì rẹ̀ àwọn èèyàn ń bùyàn ní nǹkan lónìí wọ́n ń kọ déètì kalẹ̀ wọ́n ń kọ rìsíìtì kalẹ̀ kálukú wá ń tọ́jú secret ara wọn wọ́n ń tọ́jú password ara wọn ìyẹn ò kì í ṣoore o àṣedànù ni wọ́n ń pè yẹn àṣedànù a very responsible muslim ò jẹ́ ká máa bára àwọn nǹkan yìí lọ́wọ́ ẹ̀ àtá àwọn ọ̀wá wèrè yìí wá kọ́ àwọn èèyàn débi pé ẹlòmíì aṣá máa wá nǹkan kan tó jẹ́ nǹkan láì fi èèyàn kó tiẹ̀ tọ́jú ẹ̀ pamọ́ láníyàn pé àìbá àmọ́ tó bá fẹ́ lò ó ṣe ó ya wèrè lọ́jọ́ iwájú òun á lè máa lo àwọn nǹkan yìí against ẹ̀ ara àwọn ọkùnrin kan obìnrin tán láwọn ń fẹ́ àbóbìnrin tán láwọn fẹ́ fẹ́ àbíyàwó ilé ẹlòmíín lápèjúwe ìyẹn tiẹ̀ rọrùn ẹ ẹni tẹ́ ń fẹ́ ẹni tẹ́ ẹ fẹ́ fẹ́ bí a kò tí ì wọlé ni àbí ẹni tẹ́ tó tiẹ̀ ti wá wọlé gan àwọn kan á máa bóbìnrin sùn wọn á máa báyàwó ilé wọn lájọṣepọ̀ wọn á tún ṣe fídíò wọ́n wá set fídíò kámẹ́rà kalẹ̀ báyìí tí yóò máa reveal pé wọ́n ń bóbìnrin yìí sùn wọ́n máa tọ́jú ẹ̀ pamọ́ ẹlòmíín ní fọ́tò ìwòwò ìyàwó rẹ̀ lórí fóònù ẹlòmíín ní fọ́tò ìwòwò ọkọ rẹ̀ lórí fóònù bí àyàn jẹ́ bí person ó jẹ́ bí ẹni ó jẹ́ bí èèyàn kan tó já pé bí it is a well honoured person in the society àwọn máa ń tọ́jú àwọn àwọn nǹkan wọ̀nyí with the mind that àìbá a mọ̀ lọ́jọ́ iwájú tó o bá sọ pé o níwèrè. láàfin rẹ́nìkan tíyàwó ẹ̀ ń sọ fún un pé o lọ ṣe zìnà kan o lọ bóbìnrin sùn kan o yà fún fídíò ara rẹ fídíò yẹn wá líǹkì sáwọn ẹnìkan wọ́n wá pe òun pé tọ̀ fídíò kan yín bẹ lọ́wọ́ wa tó lọ́wọ́ bóbìnrin kan sùn ó wá sọ fún ọkọ ẹ̀ pé tọ̀ lọ ṣe nǹkan báyìí para nínú yàrá gan ní òwò èmi gan ní fọ́tò ẹ̀ lọ́wọ́ ṣé ẹ mọ̀ pọ́kùnrin báyẹn ò gbádùn so a gbọ́dọ̀ ṣe nǹkan fún èèyàn pẹ̀lú máìndì pé ká wá tọ́jú nǹkan kan tá a bá fi ọwọ́ ọ̀tún tọrẹ fún èèyàn ọwọ́ òsì ò gbọ́dọ̀ mọ̀ ànábì ní nínú àwọn tí wọ́n jáde pé òòrùn ò ní pa wọ́n lálẹ́ kìyàmà débi tí wọ́n làágùn táàgùn ò mú wọn àwọn ò ní rí wàhálà nínú àwọn méjèèje ẹnìkan tóun náà ń tọrẹ tí ọwọ́ òsì rẹ̀ ò sí ẹ̀ ọwọ́ òsì rẹ̀ ò mọ tó fẹ́ ọwọ́ ọ̀tún mú yàn. tẹ́ ẹ bá fẹ́ fún yàn lówó ẹ ṣe transfer fún yàn ni ẹ ṣe transfer fún yàn ẹ delete gbogbo àwọn míìsì tó indicate pé ẹ tẹ́ ẹ bá ti fi hàn tán pé tọ̀ mo ṣe transfer sí ẹ ó ti wọlé ẹ delete ẹ dànù kó lórí fóònù yín èèyàn ò kí máa ń ṣoore torí ijọ́ tí ń bá rí ẹ lò èèyàn ò kí máa ń ṣoore pé tọ̀ mo àwọn nǹkan yìí fún ẹ ijọ́ tó bá fẹ́ ló ya wèrè má jẹ́ kó o mọ̀ o má dá a mọ̀ ìyẹn ti kúrò ní ìwà ọmọlúàbí bèlè ìta sí kẹ́ ẹ máa bóbìnrin sùn kẹ́ ẹ máa ṣe fídíò àwọn ọkọ ìyàwó ọkọ married woman married couple nínú ilé ara wọn pẹ̀lú mentality pé ṣèbọ́kọ mi ni ṣebí ìyàwó mi ni ẹ máa bára yín sùn ẹ máa ṣe fídíò fídíò ìbásùn yín ń bẹ lọ́wọ́ ìyàwó fídíò ìbásùn yín ń bẹ lọ́wọ́ ọkọ gbogbo àwọn nǹkan báyìí kò nítumọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe nǹkan yìí ẹlòmíì ń ṣe with dirty mind ìwọ bí tí mo kọ̀ lọ ńbẹ̀ mo kọ̀ yà síbẹ̀ yẹn ni o ibi tí mo kọ̀ ń lọ ńbẹ̀ ni pé gbogbo ohun tẹ́ ẹ bá búyàn tẹ́ ẹ bá tọrẹ fún yàn tẹ́ ẹ bá ti bùnyàn tẹ́ ẹ gbójú o kọ́lé fún yàn ni bùnkì wọn á lọ ẹlòmíà wá fún yín ní nǹkan tán àfi kẹ́ ya fọ́tò ṣe get ẹlòmíì bá fẹ́ gbé nǹkan fún ẹ á ní ya fọ́tò mo rántí ẹnìkan ńgbà kan ó bùn wá ní ó bùn wá ní ní nǹkan ńgbà náà ni ọba ní ṣé nǹkan yẹn ti dọ́wọ́ yín àníbẹ̀ ni ó yá ẹ snap ẹ̀ kẹ́ sẹ́ǹdì ẹ̀ sí mi kà á ká snap ẹ̀ ká sẹ́ǹdì ẹ̀ ibi wo ló fi nǹkan yín rán yẹn sí wa ó dàbọ̀ tó wá snap ẹ̀ ká tó sẹ́ǹdì ẹ̀ àwọn ń tọ́jú àwọn fáìlì báwọn àwọn fọ́tò báyẹn sọ́wọ́ ní ọjọ́ tí intention aburú wọn bá fẹ́ come to reality so ẹlòmíín bá fẹ́ fún yín ní nǹkan àfi káwọn èèyàn kan tó wà níbẹ̀ kí wọ́n jẹ́ witness ẹ̀ máa fún èèyàn ní nǹkan níkọ̀kọ̀ láàárín ẹ̀yin àtẹni tẹ́ ẹ fẹ́ fún kódà ẹ má sọ̀rọ̀ lọ bẹ̀ bí ajá wa dé ni ìbínú dé ni abẹ́ni ìyẹn padà ṣe kí ni ó ṣe nǹkan tẹ́ expect kátẹ́ sọ pé tẹ́ ẹ wá fi ibu sólóore gan à ṣé bẹ́ẹ̀ yín ṣe nǹkan títí yín láàyè ni nǹkan tá a bá ṣe torí ta láà a kì í dìtámì pé nǹkan báyìí la gbọdọ̀ rí ń bẹ́ẹ̀ kákọ́ gbà pé tọ̀ aláwọ̀ sọ̀rọ̀ alẹ́ san káwọn dẹ̀ move on nígbà táwọn ànábì bá sọ fún wa pé ẹni tí ó tún wà nínú ibòòji o lálùjẹ lálìkìyámà o lẹni tó tọrẹ pẹ̀lú ọwọ́ ọ̀tún tọ́wọ́ òsì ò rí ìwọ tó wá bùyàn ní nǹkan tó ya fọ́tò tó snap ẹ̀ wá ń kọ́ tọ́ anábì tún ní wàrọ́jùlùn zakarọ̀lọ́ha hàlìyàn fàfà dot àìnà ẹ̀rí bẹ́ẹ̀ náà lẹ́nìkan ẹ̀rí tó rántí Allah pẹ̀lú ìpayà tó ń tọrọ àforíjì tí ń ba búbú, ó wá rántí Allah bóyá ó ń ka al ni àbó tiẹ̀ ń ka àbó kàn joko, jókòó ronú ìgbésí ayé rẹ̀, ó ronú ìkẹ́ ìgẹ̀ Allah t'Allah ti ṣe fún un, ó rántí ibi tó ti ń bọ̀, ó wo ibi tó bá a dé, ohun tó ń ṣẹlẹ̀ sí i lọ́wọ́, ohun t'Allah ti là á kúrò ńbẹ̀ ló bá ń Alhamdulillah, ló bá ń ṣe Alhamdulillah, àbó kàn tiẹ̀ jókòó ni, ó kàn ń ṣe Subhanallah, Subhanallah, àbó kàn tiẹ̀ ń dúpẹ́ ni, ẹ̀rí, àbó ń ka Al-Qur'ani ni ló bá bẹ̀rẹ̀ sí Pàfádọ́t àyìnà o omi bá ń dà lójú rẹ̀ ní bá ń sunkún ní ìsunkún titi ìpáyà t'Allah, ní ìsunkún titi ìrántí ìrántí ààbò Allah lórí rẹ̀, ní ìsunkún tí fi ń dúpẹ́ fún ọba tó dáa. Ànábì ní eléyìí náà ńkọ́ ẹ̀rí nínú àwọn ẹ̀dá tí wọ́n ó máa wà lábẹ́ bòòji ní ọjọ́ tí ò ní sí bòòji, tí kálukú máa bẹ nínú wàhálà ìdààmú, tóòrùn ó sún mọ́ agbárí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí kálukú wa máa làágùn tá a máa sun awọn tí àwọn kan ń bẹ tí tiwọn yóò máa mú wọn déjìká àwọn kan ń bẹ tiwọn yóò máa mú wọn dérúnkún àwọn kan ń bẹ tiwọn àwọn máa rìn lórí ẹ̀ àwọn kan dẹ̀gẹ̀rẹ́ tiwọn yóò mú wọn dẹnu yóò mú wọn dé nu tó máa fi ń tunú kiri yẹn yóò mú ẹ so àwọn eléyìí àwọn ẹ̀dá kan ń bẹ nínú àdíìsì òkàṣà kọ́ni tá ànábì ń sọ̀rọ̀ nípa pé àwọn èèyàn kan ń bẹ bí i seven hundred ló pè wọ́n ní àbí seventy ta àbí seventy thousand ìrántí ni méjèèjì mọ́ ìwọ̀n tá ànábì sọ ni pé àwọn ẹ̀dá yìí wàláhì wọn à ní ibi wọn ń question níbi tí wọ́n ṣèṣirò àwọn eléyìí ò ní ṣèṣirò kódà wọn à tiẹ̀ wọn à ní rí fẹ́ǹsì iná nígbà apá abẹ̀yẹn ni iná wà tẹ bá súnmọ́ sàlẹ̀ ń bẹ̀ yẹn wàá rí fẹ́ǹsì tí wọ́n ti ń dáná sun àwọn èèyàn ń bẹ̀ wọn àwọn ò ní rí wọn àti ẹ̀ ní gbàbẹ̀ kọjá wọn níbi wọn question wọn ní ṣèṣirò kankan akọni ta ẹ̀yin ti yín aljanna straight ẹnìkan kan ò ní bí wọn lẹ́ni tì àwọn kò máa aljanna straight ni a nígbà tí òkà ṣá gbọ́ ó náà nẹ́bí bá ń ṣàdúrà ṣàdúrà fún mi tèmi náà máa bẹ́nu àwọn sẹ́ẹ̀tì àwọn èèyàn wọ̀nyí ànábì ní òkà ṣá ìwọ náà ti ń bẹ́nu wọn allah akbar èèyàn kan tóun náà jókòó síbẹ̀ ó ní à ànábì àtẹ̀mí náà ànábì ní òkà ṣàṣáájú rẹ sọ̀rọ̀ òkà ṣàṣáájú rẹ tó túmọ̀ sí pé kò sí ọ̀nà gbà tí yóò fi alòjẹ́ ń náwọ̀ tí yóò fi rí iṣẹ́ alòjẹ́ ń náà ṣe kọjá iṣẹ́ olóore o nígbà míì ń bẹ tó já sí pé iṣẹ́ olóore ò kí ń tó èyí tó o ti ṣe ní ìsìn tó ń rò pé at least èmi náà ń try yẹn o lè má ì tí ì try kankan o torí pé níjọ́ tí a bá dálé kìyàmà àwọn èèyàn kan ń bẹ Allahu Akbar ànábì ní wọn ó dé pẹ̀lú mountainous reward reward á pọ̀ gan wọn wá dé ṣùgbọ́n lápá àwọn náà ti búyàn àgbà àwọn tó ti bú láyé ẹni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tí ò sí ń bẹ̀ níjọ́ náà yóò mọ̀ àṣírí yóò tú torí pé kálukú ó máa wá miss ẹni tí ó lọ tiẹ̀ mọ́ lọ́rùn ẹ̀hẹ́n tóun náà ó gbà kún iṣẹ́ ládàá ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa yọ iṣẹ́ olóore àwọn èèyàn tí wọ́n ó máa fi dí gbèsè tí wọ́n jẹ ẹni tó sọ̀rọ̀ ẹ̀ láì dá gbèsè ni wọ́n á yọ iṣẹ́ olóore rẹ fún fikún títí ẹ̀ ẹni tó bú lọ́nà tí ò tọ́ ẹ̀rí gbèsè ni ẹni tẹ́ ẹni tí wọn náà ń bá wọn bínú sí tí ò dìsáàfù kó o bínú sí tó ń fẹnu tánìṣí méjì ẹ̀ lálẹ́kìyàmọ̀ yóò gbanu iṣẹ́ olóore rẹ o wọ́n wàá gba iṣẹ́ olóore ẹlòmíì wàláhí wọ́n ó gba tẹlòmíì tán kò ní sí nǹkan kan nígbà tí èèyàn ò bá ti wá níṣẹ́ olóore mọ́ ẹ kí ni nǹkan tí wọ́n consider mọ́ èèyàn lára tí ò fi wà àlùjánnà ẹ jẹ́ kí iṣẹ́ olóore wá pọ̀ ẹ jẹ́ kí iṣẹ́ olóore wá pọ̀ iṣẹ́ olóore ò sí níbi kó o náwó sórí ìranù iṣẹ́ olóore kò sí níbi kó o náwó sí orí ìranù gbogbo àwọn ọmọ tẹ́ ẹ fi ń gbólóṣó àtàlájẹ́ tẹ́ ẹ bá ń na síbi kẹ́ ẹ fi palẹ̀mọ́ sàárè yín àtàlìkìyàmọ̀ yín ó mà dà ẹlòmíì à ń lọ klọ́ọ̀bù nínú yín two hundred thousand five hundred mo ti ẹ̀ gbọ́ àwọn kan láìpẹ́ yìí bíi seven eight million ni wọ́n ná klọ́ọ̀bù níjọ́ kan ẹja kún fúnṣẹ́ olóore ẹja dá sẹ́sìn ẹja dá sí ẹ̀sìn ládùúgbò wa ní mẹ̀lẹ́bí wa àti gbogbo àwọn tá a bá tó rí pé à ń bẹnẹfíìtì lára wọn tí wọ́n gbé nǹkan ẹ̀sìn dání ẹja dá sí wọn àwa náà ní bùkátà sáwọn nǹkan tó lè ran dáwà lọ́wọ́ ń bí láwọn gadget àwọn equipment tó jẹ́ kí dáwà dáa kó wà pa kó sound well kó sì go viral àtàwọn iṣẹ́ olóore bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó tún máyé rọrùn bó ṣe wá wà káàkiri àwọn ààyè nìyẹn gbogbo tó bá ti gbé nǹkan aláàdáni tí wọ́n gbé nǹkan tẹ̀sìn dání ẹ máa dá sí i tágbára tí ẹnìkan ò bá ń ka ẹ pé àwọn èèyàn má sọ pé èmi ò èmi ò bẹ́ẹ̀ mo lè ṣe kínní yẹn ìwọ lè má lè ṣe nǹkan míì kẹlòmíì tó mọ̀ ẹ́ lè ṣe so ẹja dáṣẹ́ sìn àtàfà àtọmọ kí ó ẹja ọ̀nà táwa náà lè gbà fi ṣiṣẹ́ ládàá tiwa làwa náà fi ń ṣàlàyé ọ̀rọ̀ alárọ̀rọ̀ ànẹ́bì yìí o wàmẹ́n àṣàánú kọ́ọ̀lá mímẹ́ni dáa ìlàlá kò sì sẹ́nìkan tí ń sọ nǹkan tó dáa jù láyé tẹni tí ń pèpè sójú ọ̀nà Allah àwa náà mú dáwà àwa náà mú oníbàádà ni àwọn olówó tá a lè bùnyàn àlówó tá a lè fi gbalé fún yàn tá a lè kọ́lé fún yàn àbí tá a lè ṣe nǹkan kan fún ẹnìkan kan òun tá a là á bun àwa náà àwa náà ń nà yìí ká ṣe dáwà eléyìí làlá sọ lànàbì sọ aláàlá ń sìn a kì í ṣe ẹbọ mọbàdà a kì í ṣe bídíà nínú ẹ̀sìn èèyàn kì í jalè èèyàn kì í parọ́ èèyàn kì í ṣe báyìí èèyàn kì í ṣe tọ̀hún èèyàn kì í ṣe tòsí ìbádà ni àdáhàwátú àlè ìbádà àdáhàwátú ìbádà máa gbé wá wọn èèyàn gbé wá ní mubtada wal khabar òun ló mọ bá sì gbé wọn o lè gbé wá ní sífà wal mawsuf òun ló mọ so ẹja kún fún iṣẹ́ olóore àlìkìyámà ò ń ṣe ibi tí ìyẹn máa ń dátọ́ mì ní pé àá ó ṣùọ̀ mi gan kò sẹ́nìkan tó ṣùọ̀ fún o àyàfi kí ni o ẹni tá a là fi àánú rẹ̀ lépa bá ká wá kún fún iṣẹ́ olóore fún iṣẹ́ dáadáa gbogbo àwọn kíì tá ànábì fún wa nìyẹn torí ìdí èyí ńkọ́ eléyìí kó máa jẹ́ ìrántí kékeré ráńpẹ́ fún wa nípa àwọn ẹ́sídẹ̀ǹtì ọjọ́ ìgbéǹde àlìkìyámà solution the way out sí àwọn nǹkan wọ̀nyí náà ni kí ni o ká kún fún ìbáàdà ká kún fún iṣẹ́ olóore ẹ̀yin tá aláà bá kẹ́ tó bá gbọ́n wọ́n sáyé sì kí yín ẹ̀ sójú ọ̀nà ẹ̀sìn ẹ̀ ìgbésí ayé àwọn èèyàn ẹ̀ tọrẹ fẹ́sìn ẹ̀ tọrẹ fáwọn èèyàn kán tára yín dunnú bùkátà yín tara wọn bíyà àwọn ọmọ bá aláà ṣe kẹ́ ẹ tó o ìwọ náà táwọn èèyàn wọ́n ń bẹnu mọ̀lẹ́bí rẹ wọ́n ń bẹnu ará rẹ wọ́n ń bẹnu àwọn tó pè láàfáà rẹ náà wọ́n sì ń bẹnu àwọn náà tẹ́yìn gbọ́ yìí náà tó já sí pé gbapá àfáà ni wá ẹ ṣe dáadáa sáwọn tí ó yẹ mọ́ṣáláṣí ládùúgbò yín ṣe dáadáa síbẹ̀ gbogbo ten naira five naira hundred naira tó ń fi kalẹ̀ aláàkẹ́ jù báwọn lọ mọ́ṣáláṣí but ẹ fojú wo ìmáàmù yín báyìí ìmáàmù ń máa fún yín lówó oṣù ìmáàmù ò ní ṣìrun kí àti wá kírun fún yín ò ní le wọn ní ìdí ẹńjìnì pẹ̀lú bí mọmú yín ṣe máa ń pariwo lórí kútùbà ńjọ jimá àwọn ẹńjìnì dáadáa ń bẹ ẹ rà á síbẹ̀ kò ní ìdí kí wọn kọ orúkọ yín sí ẹ kó kẹ ẹ kóra yín dànù ẹlòmíì ẹlòmíì tí wọn báyìí tí àní oore àwọn tí wọ́n máa ń tọrẹ tí ọwọ́ òsì wọn ò kí ń mọ ohun tí ó fọwọ́ ọ̀tún wọn bù wọn yàn wọn ó máa bẹ nínú ẹni tí ó máa bẹ lábẹ́ ìbòjì lálẹ́ kìámà nígbà tóòrùn bá fẹ́ báyé àwọn kan jẹ tóòrùn fẹ́ gbẹ̀mí àwọn kan ìwọ tó wá ń tọrẹ tó wá ń kọ orúkọ rẹ sí aláṣàánú wa o alẹ́kùn imáni fún wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk salamu alaykum wa rahmatulahi wa barakatuh eléyìí tí abára wa sọ lẹ́ni kí Allah jẹ́ kí ó wúlò fún ẹnìkan kan wa tó a tún máa pàdé pẹ̀lẹ́pẹ̀lẹ́ salamu alaykum wa rahmatulahi wa barakatuh.